نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 عليكم بما عليه سلفكم الصالح أي أصحاب محمد صلى الله عليه وسلم عباد الله جاء الإسلام والناس في جاهل جاهلية الهلاء جاهلية في المعتقد جاهلية في العبادات جاهلية في المعاملات جاهلية في الأخلاق جاهلية بكل ما تحمله كلمة جاهلية من معنى وجاء الإسلام فأخرج الله به الناس من الظلمات إلى النور ومن الجور والظلم إلى القسط والعدل ومن المعتقدات الفاسدة إلى العقيدة الصحيحة ومن الأخلاق الوهمية إلى الأخلاق الإنسانية عباد الله جاء الإسلام فوضع ضوابط وقعد القواعد لحياة البشرية ومن القواعد التي وضعها الإسلام قاعدة أنه لا فضل العربي على عجمي إلا بالتقوى قال سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وعن هذه نصرة قال حدثني من سمع خطبة رسول الله صلى الله عليه وسلم وسط أيام التشريك وقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن آباءكم واحد ألا لا قتل العربي على عجمي ولا لعجمي على عرب رواه الإمام أحمد عباد الله ومن الأخلاق التي كانت في الجاهلية خلق التعصب لقبلية على الباطل فجاء الإسلام ونفر منها وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من دعا إلى صبيا وليس منا من قتل على صبيا وليس منا من مات على صبيا رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اثنتان في الناس هما به الكفر الطعن في النسب ونياحة على الميت رواه مسلم وهذه الأخلاق الفاسدة قد ورثها بعض طوائف المسلمين اليوم تراهم لا يفتخرون بسنة محمد صلى الله عليه وسلم ولا يفتخرون بما عليه أصحاب محمد صلى الله عليه وسلم فلا ولا يفتخرون بالصلاتيين فتراهم يفتخرون بأن بآبائهم وأجدادهم وهذا يقول جدي شيخ فلان وهذا يقول شيخي له سيارة كبيرة ومدارس كبيرة طيب فأجل المسلم إذا كنت ولا بد مفتقرا فافتقر بالإسلام وافتقر بسنة محمد صلى الله عليه وسلم فإذا سئلت عن قدوتك قلت محمد صلى الله عليه وسلم لقد كان لكم في رسول الله أسوة حسنة وإذا سئلت عن مذهبك وعن طريقتك فقل مذهبي سلفي قل هذه سبيلي عذبوا عند الله على بصيرة أتعطف الله أبا عليكم يا الله أولي أجيجة الله كما بقى نبوى محمد sallallahu alaihi wa sallam nínú ẹsẹ̀ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí máa ń bá wọn sọhábà tí máa bá wọn sọ̀rọ̀ ó ní ìtọ́jú Ànábì sallallahu alaihi wa sallam tí máa ń tẹ̀síwájú ní gbogbo ọgbà tí bàbá wọn sọ̀rọ̀ òun ló fi jẹ́ bá wọn sọhábà wọ́n yàtọ̀ sí wa púpọ̀ lẹ́yìn tí wọ́n gbogbo àfáà tó bá jẹ́ pé àwọn tó ń bá sọ̀rọ̀ nǹkan tá níbi sallallahu alaihi wasallam ń tẹ̀síwájú tó náà ń tẹ̀síwájú fún wa àwọn náà yàtọ̀ láwùjọ gẹ́gẹ́ bí láwùjọ yìí àwọn ahlu sunna wọ́n yàtọ̀ láwùjọ yìí lànfà eléyìí ti ti báyìí kó ti rí mi àwọn gangan ni wọ́n ń bọ̀wọ̀ fún sinam àwọn ahlu sunna. àni wọ́n ń bọ̀wọ̀ fún súnà Ànábì sallallahu alaihi wasallam àwọn hálù súnà àwọn ni wọ́n á máa yan ọ̀rẹ́ lórí súnà Ànábì sallallahu àwọn hálù súnà àwọn ni wọ́n máa ń jà wọ́n máa báyàn jà wọ́n máa kórìíra èèyàn nítorí súnà Ànábì Muhammad sallallahu ilé ìlànà ló fi yàtọ̀ anabi sallallahu alaihi wa sallam yóò máa sọ fáwọn sọhábà rẹ̀ èyí tó lórí fún náà ọ̀rọ̀ náà bá ní o kọlọ bá ti sọ̀rọ̀ ẹlòmíì ò gbọ́dọ̀ sọ lé má bí yẹn bá fẹnu àtẹ tó kan ọ̀rọ̀ Ọlọ́run ẹgbàrata ìlànà tí wọn fi ń sin lọ́rùn tí wọn fi jèrè sí náà. olùkíyàn ti pẹ̀lú lọ́nà níbiwá Muhammad sallallahu alaihi wa sallam àgbọ̀rọ̀ ti lọ́n pẹ̀lú lọ́nà eléyìí ní pọ̀ láwùjọ táwa lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lọ́nà gbogbo wa bí àwọn tó máa ń pè ni wọ́n ń sọ̀rọ̀ pé ní á. Ah, àsìkúnà láwù àwọn bàbá àwọn náà gbé kalẹ̀ bí wọ́n bá ṣe bí wọ́n ti ń ṣe fúnjọ́ méje ó ṣe yẹ báyìí áá àsìkúnà láwù yóò wà ní ara rẹ̀ wọ́n fẹ́ bẹ lọ́hùn kò ní ìdìbò kàǹkẹ́kẹ́ máa bá tí wọ́n gbà náà ní àwọn àbá náà gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn àbá ìgbà yẹn ní sinú ọ̀lẹ́sìn nù ẹ̀sìn àwọn bàbá ẹ̀sìn tí ń takò ẹ̀sìn àlẹ́bà Muhammad gbogbo ní ìtakàtà lẹ́yìn ní tí ó takò ẹ̀sìn àlẹ́bì gbogbo ẹni bá ń sin lọ́run pẹ̀lú lani ẹlòmíì tó bá yàtọ̀ sínú ànàní Muhammad ọlọ́run nígbà ẹ̀sìn ẹlọ́run tọ̀ kọ́dà ànẹ́bì lọ́run tó ti yà jẹ́ láì kìyàmà èyí tó burú jù nú alámọ̀rí òun ni bíbí ẹja jìnnà sí jama jama mùsùlùmí kúbọ lónìí الخطر في التعصب بالأشخاص بالأشخاص وعلى ewu ńláńlá ti bẹ́ ń bi kéèyàn máa dìjà dára lórí ẹ̀dá kan láì délé ìsìlámù ewu ńláńlá ni àrùn burúkú ni ara àwọn àrùn tí ìsìlámù bá nínú mákàlù wọ́n ní fi àkùbọ àwọn sánẹbí tó dé wọ́n pè ní àbújá yìí àsìkò àìmọ̀ kan nínú àwọn àbúrúkú tí ń bẹ lára wọn òní kéèyàn gbárata kéèyàn ti ṣetán láti tẹ̀mí ara rẹ̀ lẹ̀ torí pé wọ́n fàbùkẹ́ nìkan ìwájà ìlígà ni. lásìkò jàrìrí bẹ́ẹ̀ ni kan bá fi lè fẹ́nu àbùkù kan ẹnìkan nu mọ̀lẹ́bí kan tó fẹ́ nìyẹn pàtàkì yóò dogun wájà ìlú gbogbo ẹni tá a bá ń bá wùdú tí bá rí lára rẹ̀ ara àwọn àbọ̀sẹ́kù jàrìrí àti ìtàn lára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú kí ló fà á bọ́rọ̀ yìí ti kó ti lágbára tó. nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ní àwọn amọ́kàlà àwọn amọ́kàlà ń gbogbo làwọn fẹ́ ṣe wọ́n rò pé báwọn bá kojú ànábì báwọn bá bàjà báwọn bá pa tí ẹnì tó bá lọ pa mú àwọn tẹ́lá àmọ̀lẹ́bí náà ìtànẹ́bì o wọ́n sì dìde ìjà ẹ̀ ìwájà ìlígà ni tó ń bójú pé ànábì sallallahu alaihi wasallam ìyìn tó fi dáwà rẹ̀ ẹ̀sìn tó ń gbére sí Islam tó ń dúró àwọn tí wọ́n fẹ́ ń lu mọ́tà ní ọ̀báramá gbogbo ní ní ọlá àwọn ọmọ ẹ̀mú ànábì kú ọ̀lẹ́ ó wá ní wọ́n ńlá kẹ́nì kan ṣoṣo kó wá dìde sọ̀rọ̀ pa ànábì wọ́n sọ̀ fún gbogbo mọ̀lẹ́bí ànábì tó ń kó ẹ àwọn tí ẹ ti sánàbí gbédé tí ìfẹ́mi ẹ̀sẹ̀ kàn jù àwọn gbàǹkàngbàǹkàn nù fàmílì ànábì ni tó ti bẹ́ẹ̀ náà wọ́n ti dìde wọ́n làwọn fẹ́ gbẹ̀ sàn ẹ̀jẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwà ìyàrí ìwà tí wọ́n dìyàn lójú ní ẹjẹ́ fi hàn rí òdodo ni. olóbi yẹ pé àwọn aramaka àwọn obìnrin tá a ti ní pé ẹnì kọ̀ọ̀kan ó dá ọmọ wa ẹnì kọ̀ọ̀kan kó dá ọmọ wa mọ̀lẹ́bí kọ̀ọ̀kan kó dá ọmọ jọ. tí mọ̀lẹ́bí bá dá wọn jọ tó ń kó aláàbọ̀ bá nẹ́bí láàárú gbóngbó wọn lulẹ̀ àwọn àwọn tí fámílì jà. ìsìlámù dé gbogbo àwọn ọ̀ràn kókó ńlẹ̀. àwọn wa tí ó dá àwọn àdìọ́kàn burúkú ní ilẹ̀ kí ìsìlámù tó dé tó ń ti bẹ́ẹ̀ irú àwọn náà bẹ láwùjọ wa lónìí. nínú àwọn àjọ kan tí ó dá níbẹ̀ láwùjọ tó wa lónìí tó ṣe nínú àwọn lọ́bọ́wọ́ lọ́hùn báwọn lọ́bọ́wọ́ lẹ́sẹ̀ ìrìn àjò wọ́n á mú ẹyẹ wọ́n aláwọ̀ jẹ sókè ẹyẹ yìí tó wá débi tá à ń lọ àbó tafẹ́ṣe àbí tafẹ́ṣe bá dá ẹyẹ yìí kò lọ sẹ́jọ ọ̀tún bí o bá ti dá kò lọ sẹ́jọ òsì ẹ̀rọ fún àzọ ẹlẹ̀ bẹ́ẹ̀ bá fò ló sàmùtọ́ nìkan ẹ̀yin ò lè takú pé ojú kan náà ni ìwà ìmọ̀ kan dà ní irú àwọn bàbá yìí ó sì dẹ́kun lọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí lónìí. mùsùlùmí bá kọ ọ̀tẹ̀ lásán wà láti ọ̀nà tí ń lọ ọ̀dáyà padà sílé bọ́wọ́ tí bá wọn a ní owó fẹ́ wọlé títọ̀ tó máa ń wọn alófẹ́ jáde ọkùnrin wọ ọ̀dí ọlọ́wọ́ bó bá wọ ọjà ńlẹ̀ àbí kó ta pẹ́pẹ́ àwọn àbúrú làwọn eléyìí ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀wá oríṣiríṣi tí Islam bá ń lẹ̀ láàrin àwọn jàhìlì kọ́dà àìmọ̀kan wọnú bá dá wọn báwọn wá ti pọ̀ wá kù kábà àwọn wá fi ń hò báwọn wá ti pọ̀ wá kù kábà àwọn wá fi ń hò nínú àwọn kan náà bẹ́kù lónìí ẹnìkan tó bá náà kàbí kan náà rí bàtà àná ọlọ́wọ́ sí pọ̀nà mọ́ wá báyìí ó fọ anáńkàlí ó náńkàlí ó ní bá wá ṣe òwò ní ká ṣe é kó jọ àwọn ẹja àwọn ẹja àwọn àtàwọn fúlàbí lẹ wọn ni òun ní ayélujára yìí o èyí ni wọn ayélujára àwọn òhò ẹ èyí yẹn lẹ́yìn ti yàn án ẹ mọ yẹn lórí ẹni ẹ̀rọ wa yẹn tán náà ìgbàlá yẹn sùn sí bí kankan bá ta yẹn wọn ké o tọ́ba ti ké ìtàn sí ọ́nà nù èyí tó wọn lámù tó dé ìwà rádaràda àwọn ìwà ìlànà kan nípẹ́ lára wọn ìsìlámù sì dé ó gbẹ̀rún lára wọn ó wá mú wọn kó nu òkùnkùn ó wá mú wọn sínú mọ́lẹ̀ ó wá di pé àwọn àwọn mùsùlùmí wọn ò gbára ta mọ́ nítorí mọ̀lẹ́bí kan wọn wọn ń gbára ta wọn ń gbára ta nítorí ẹ̀sìn ìsìlámù nù. òun ló fi jẹ́ pé ọlọ́run bá yan sọ̀hábà ẹ̀wọ̀n bá mi bára wọn ẹ̀wọ̀n tí táwọn bára wọn wá yan bí ẹ̀ nígbà tí wọ́n fẹ́ jagun bá dẹ̀ ogun àkọ́kọ́ tó kọjá ali wọ́bí ọlọ́run sára ni nǹkan nu mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ lórí kó jáde fún àjọ kàánà lẹ́yìn tí wọn ò rí tẹ́tẹ́ tẹ́lẹ̀ abubakar bẹ́ẹ̀ hamza bẹ́ẹ̀ nígbà tó dogun muhud abu ubaida nínú jàrá torí ìsìláàmù yìí bàbá tiẹ̀ ńlẹ́pa ẹni tiẹ̀ bí nì bàtà abúgbèrè àwọn oṣùn bá yàgbà bàbá tó bí lọ́mọ tó tẹ̀jẹ̀ lé lórí abó lẹ́mọ̀ wí abúgbèrè àti sori bàbá rẹ̀ kálẹ̀ ní wọ́n wá gbókùtà nẹ́bí wà bá mi ọkọ̀ bá àwọn yẹn pariwo pé ọmọ búburú ọmọ yìí fọ́dà ó ta ọ̀pọ̀lọpọ̀ òmùsùn náà lára irú ọmọ wọlé yìí kọ́sàlà abúgbèrè àbá abẹ́rẹ́ fún bàbá rẹ̀ kò fún bàbá rẹ̀ ìnàmà kọ́tẹ́lá kúkúrà bí àbí kúkúrú bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ló ta níta ń pèlú ìsìlámù wọn èyí ẹ já ata àjàta dára lórí èèyàn ìsìlámù la máa ń jà lórí wọn wá ń fa bó bá fi àpò ìsìlámù ẹ wá dákẹ́ wọn fi àpò ìsìlámù ẹ dákẹ́ ẹni tó fi àpò ìsìlámù mọ́mú Bukhari kì í ṣe ṣàkṣíyà mọ́mú Bukhari lónìí àdìsí mọ́ bọ̀kọ́rí sẹ́kùn kẹ̀kẹ́ ló lásìlá bí àjùmọ̀ àjùmọ̀ yìí òun kẹ̀kẹ́ ló gbogbo yẹn ẹgbẹ́ mi dákẹ́ ẹ̀ fèrè ẹ̀ àrò táyín wọ́n ń ọ̀rọ̀ níbi sọ̀rọ̀ láhùn àríwá sánlá tó àjù wọ́n kọ̀ ní ẹ̀ wọ́n ní ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo azakumul islam ẹnìkan náà ọba yín rí ni ebi islam lẹ́bí ń sẹ́yìn islam làwọn bàbá tó ń bí ní ṣe ṣe fáàrí náà fi ń jẹ tó ń jẹ lónìí náà fi mọ̀fẹ́ nìkan bẹ bí ẹ bá ṣe islam wọn náà kan bẹ islam yìí wọ́n wá ń wọ́n lẹ̀ lójú yìí wàláhì ẹ̀ sọ̀rọ̀ àwọn olóòtọ̀ àwọn olóòtọ̀ ara sáà torí kọ́lọ́ báwọn alùsùn náà ni Imam Bukhari yẹn sọ ní ọdún tí wà. ẹni tí ń gbógun ti fún Bukhari yìí tí ń gbógun ti sọ̀rọ̀ Bukhari ọmọ lùdúwà ni àmọ́ àsọ̀bíyà ò ń bí ẹ̀sìn. ìbẹ́ni yìí náà oníwú àbúrẹ́rà ń lọ lẹ́lẹ́ àbúrẹ́rà àgbàsọ hábà ẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sí ẹ̀rẹ́ fi kàn sí àwọn bàbá yìí ni ẹ̀rẹ́ fi kàn sí àwọn àbá yìí ni.

Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wà lójú ogun kan kí ní òun wọn fẹ́ẹ́ rìn sára àwọn sọ̀hábà àsọ̀bíyà ìgé ó fẹ́ẹ́ rìn sára wọn ìkan nínú àwọn muhajirun ọ̀pá rẹ̀ ibi tó ń mú lọ́wọ́ ó ṣe kó bo ìkan nínú àwọn àǹsọ́ọ̀rù nù àwọn muhajirun àwọn mùsùlùmí tán wá láti Mákà. àwọn ànsọ́ọ̀rù òun làwọn mùsùlùmí àwọn àdínà èyí tó wá jẹ́ ànsọ́ọ̀rù ti kì bá bá pariwo yálẹ̀ ànsọ́ọ̀rù èyí fámìlì ní ànsọ́ọ̀rù wọn bọ́ wọ́n fẹ́ pariwo. ẹni náà máa fẹ́ yálẹ̀ muhajirun èyí wọ́n jẹ́ máa ni èèyàn kí ń gbára ta nítorí sàtìyà ẹnìkan àyàfi bẹ́ẹ̀ pé sàtìyà ẹni yìí tí wọ́n ń bá wí yìí ó ti pàbùkù bá islam bẹ́ẹ̀ islam gẹ́gẹ́ ní sábùkù kan ìgbà náà gbára ta. gbogbo àwọn àrùn tí islam ti gbà lára lélẹ́yìn. anábà muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn kúrú bàtà nàbí ṣe nígbà tó súnmọ́ tí ó fàyè lẹ̀ anabi sallallahu alaihi wa sallam anabi ni ẹ wo ẹ̀sìn islam ẹ̀ ọ̀kan náà ni ọba tẹ́ǹsì ọ̀kan náà ni anabi ta aránsì yín ọ̀kan náà ni bàbá tó bí yín ọ̀kan náà ni ó kò sí fàárí kan pé lágbájá lárúbáwá ni lágbájá ẹ̀yẹ̀ dúdú ni lágbájá ẹ̀yẹ́ tètè ni anabi ní ẹnì kan òbí àwọn ọ̀dọ́ náà wà lóyún. ẹni tó ju àwọn ọlọ́run ọba alẹ́bí ni ẹni bá bẹ̀rẹ̀ ọba ju mọ́ ẹni ìdí ẹ̀mí ṣe bá nínú kì í bá lágbọ́ lábáwá jù lábáwá tẹ gbọ́ tẹ gbọ́ náà tẹ̀ fi tẹ̀ tẹ̀ fi ń ta àwọn ló gbọ́ àwọn wa àwọn onímọ́tò wọ́n ń fi ọrọ̀ ayé wọ́n fi ń ṣe fáàrí ọrọ̀ ayé òun lẹ́ fi ń àlùbáríkà tọ́lọ̀ kọ̀ọ̀kan yìí ẹ wá rí nǹkan kan tí Islam gbé wá kẹ́ ẹ fi ṣe fáàrí. Gẹ́gẹ́ ẹ̀ wọ́n àwọn àbá àti wa àwọn ẹlẹ́kọ̀ọ́ ti sùn náà nẹ́bí ìrìnlẹ̀ láwùjọ yìí ẹ̀yin ò wí. Eléyìí ṣe Islam ìjà tí ò da tí ẹ ti mùsùlùmí jà ní. Ọlọ́run bá sọ náà lóko hàn kẹrì ó ní yá yá náà mo pẹ̀yìn èèyàn. Inna khalaqnakum min dhakarin wa untha ọlọ́ni mo dá yín lákọ́ lábo wa ja'alnakum shu'uban wa qaba'ila ọlọ́ni mo sì dá yín níranníran ní mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ìdá àrọ́bù kò sí nǹkan tí mo fi ṣe bẹ́ẹ̀ fún àdánù lásán ni pé lágbájá ọmọ kéwù lágbájá ìyá yín mo ti kéwù fún àdánù lásán ni ohun lágbájá lélẹ́yìn tí wọ́n ń lò wọ́n dáná lásán ni ìnà àkùrọ̀mọ̀kùnmọ̀ ìndà lọ́ọ̀hì àtùkọ̀ ọ̀kùn. ẹni tí bí ń jẹ́ ẹni àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run bá yín ẹni bá bẹ̀rù ọlọ́run bá nu yín ni. èyí lè jẹ́ lábáwá ó wọ náà. èyí rí pé bámi rí àtẹ́mi mi kéèyàn fi jẹ báyìí láì lè fúlánù. nínú ẹ̀mí ṣe báyìí láyé onífẹ́ jẹ́ bámi rí bí wọ́n wá sí fúlánù bẹ́ẹ̀ kọ́. àbúlé àbí fámìlì tó súnmọ́ ìgbà tí o ti islam láàrẹ̀ ẹ wo islam ti kú ẹrẹ̀ bá islam ti lálà sí abúlé àti lójú ayé kí ló fà ọlọ́run òwò kí a fámílì àjẹbí eléyìí o jẹ́ kí rẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀ islam ló gbọ́dọ̀ kàn ọ́ jẹ́ mùsùlùmí tó máa bẹnu àfẹ́kẹ́ nìkan kò sí tó kàn pẹ̀lú ẹ̀ èèyàn kí ń jáde eléyìí o àlẹ́bí sọ̀rọ̀ kan tó lágbá sallallahu alaihi wasallam àlẹ́bí ní laysa minna uh, anabi ne ke sara ke o sinu ke mi anabi man daa ila al asabiya gbogbo ẹni máa ń pèsè lọ síbi àsọ̀bíyà trabalisi kí àwa lọ́mọ afọ alágbájá àwa nílé lágbájá àwọn kìnìkan lágbájá anabi mi wẹ́n máa ń ṣe bẹ́ẹ̀ laysa minni ìwé ni mi ò lára mi wa laysa minna uh, anabi ni kò sí lára ju anabi sallallahu alaihi wa sallam man qatala ìlànà àsọdíyà àwọn àlànà àsọdíyà ẹni tá a bá rí pé ń bá àwọn èèyàn ń jà àwọn àwọn òfin tí ló ní lágbájá ń bá lágbájá báyìí tí ló fa ẹbú báyìí àwọn ah, bú àpá rẹ ni àdébí ni sọ wọn ò sí lára rẹ wọn bú àpá rẹ wọn ń jà tó báyìí tó bá bú sílámù kọ ọ wà dákẹ́ àdébí sọ ọlọ́wọ́ àlẹ́wọ̀ sẹ́ńlá ó ní gbogbo ẹgbẹ́ wọn bá àwọn èèyàn ń jà nítorí pé wọ́n fẹnu àtẹ́kàn mọ̀lẹ́bí ẹ̀ ẹni wọn bá àwọn èèyàn ń jà nítorí wọ́n fẹnu àtẹ́kàn afá rẹ̀ àdébìnrin balẹ̀ ìsàmìnì àdébìnrin kò sí lára mi wà máa máa ta alẹ́ àzọ̀bí yẹ balẹ̀ ìsàmìnì náà ẹni bá kú lórí ẹ̀jẹ̀ yìí àdébìnrin kò sí náà wọn lẹ́yìn òun òun àwọn fi ṣe báyìí lónìí àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀dá àpọ̀jẹ́ bá fi wú àbáyìí lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ibi àdéhùn Abu Hurairah radiyallahu ta'ala anhu àdébìnrin ìtìnnàtàn ìtìnnàtàn wọ́n máa fi hìn kókò anabi náà àtàkà méjì kan bẹ lára àwọn èèyàn nìsí o méjèèjì anabi ní kúkúrú ni kúkúrú tá a sọ ní kúkúrú náà kúkúrú kìí ṣe kúkúrú tó gbóyè jáde kónú islam àmọ́ ọlọ abẹ́ǹkà yẹ kúrú jẹ́ lànàbí sallallahu alaihi wasallam lóbi pé kúkúrú ó kúrú ju ìdílé lọ ó kúrú ju olè lọ òun lànàbí sallallahu alaihi wasallam ló pe kúkúrú àtọ́ ẹnu ìnẹ́ta kí ẹ máa fi ẹnu ẹ̀tẹ́nu àbùkù kẹ́ẹ̀ máa fún ìrẹ́ nìkan àwọn bàbá ni wọ́n sálàfà ti ń rè kéwùlà bá ti yé mọ̀ ànẹ́bí ní ìsìnjà yìí ni ṣe rí bá nìyí ẹ̀rọ àwọn náà ń tẹ́lẹ̀ àbàbà yìí gbogbo ìsìlámù kan ní ọ̀dọ̀ àwọn méjì bá rí ànẹ́bí ní àwọn ìsìlámù méjì pé ìwà kúkú ló ti dẹ́kù lára àwọn èèyàn tó ní àtọ́ àwọn bí nàta kẹmọ fẹnu kán ẹnu àkùkù ẹnu ẹ̀tẹ́ kẹmọ fi kàn rẹ nìkan kẹmọ fi ṣe báyìí ẹlẹ́ẹ̀kejì onígbòkú bá kúkú yín ná kẹ máa sun àwọn ẹkún wa káwọn àti ẹtí tí ò tẹ́lọ̀ bá lọ́rùn anábì ní àwọn eléyìí ìwà kúkúrú ni o ṣe kúkú lára àwọn èèyàn nítorí eléyìí jẹ́ mọ́ mùsùlùmí àwọn àwà tí ọ̀dà Islam tó bá lára àwọn lágbáwá sáàfin pè wọ́n ní yáhìlì aláìmọ̀kan àgọ̀ èèyàn náà pè bẹ́ẹ̀ òun ni kẹ́ẹ̀ máa gbára ta. nítorí èèyàn kan láì ní bẹ́ẹ̀ ń gbarata lórí Islam abiyọ́nà ọba ọba àlejò ọlá kọjá fún alágbóyè ẹ̀sìn rẹ̀ o wọ́n sọ́dọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀rẹ́ الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم حتى أكبر أبا عليكم في علام أولي عجين جنة علام مبا محمد صلى الله عليه وسلم جمع مسلمين كتب على مقام التغير àwọn ìṣesí kọ̀ọ̀kan tí ń bẹ ní àsìkò jà ìrírí ẹgbẹ́ irú ẹ̀ náà àwọn ń bá láwùjọ wáyà yìí pàtàkì jùlọ ìmọ̀ jàjàgbára nítorí ẹnìkan tí wọ́n bá kù kẹ́nìkan láì ti pé Islam irú kan bá wọn ọ̀dà o bí ẹ bá kú lérí ẹ̀ ìyẹn lè wọ́n lọ́nà ọba o bí ẹ bá kú lérí ẹ̀ ìyẹn lè wọ́n lọ́nà ọba ẹ wá wo àbòsí lónìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà wá fẹ́ ṣe fáàrí wọn wá fi ìsìlámù ṣe fáàrí mọ́ ìsìlámù ló ti já mọ́ ẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ilé ńláńlá tí ń bẹ lọ́rùn ní àyè lónìí ẹ lọ wọn ìlàgbájá kámádà ọ̀gbọ́gbọ́ ṣé tó jẹ́ ilé ńláńlá nílùú lọ́rùn lónìí lónìí yìí wàláì ẹ lọ wo ìpìlẹ̀ wọn ìsìlámù ló já mọ́ ìsìláàmù náà fi ń ṣe fáàrí àwọn bàbá bàbá wọn jọ ìsìláàmù ni ẹ wá rí mùsùlùmí lónìí o mùsùlùmí wá ṣe fáàrí pẹ̀lú ìsìláàmù wọn lónìí mùsùlùmí ò lè jáde síta kó lè mi èmi lè mi o èmi lè mi ń kí ìlànà àwọn sàábé ṣe lọ́hùn èmi ń tèmi èmi ní ń gbàgbọ́ yé islam táwọn sàábé ti gbọ́ yé àwọn èèyàn ò ṣe fáàrí pẹ̀lú sunna ní sallallahu alaihi wasallam lónìí àwọn èèyàn ò ṣe fáàrí pẹ̀lú islam ẹ̀ lè fi irun ẹ lọ gbogbo wọn náà ni àtàfà àtọmọgéwú gbogbo ń fárun gbà ẹ lè finú gbà ń lẹ kó pọ̀ táwọn afẹ ìpè kíló lẹ tuntun ẹgbẹrẹ báyìí kẹwà ní á ah, islam ló ní á filẹ sòkòtò yín ń dálẹ ẹ fa sòkòtò yín sókè tí wọn bẹ ìpè kíló yín lókè báyìí kẹyìn ní islam ló ní á tẹ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ kọ́ àbí ká ẹ dé bí làfúnmu sísàlẹ̀ kẹwà dábùrú lé ìjọba ìdìbò àríwú ẹ̀yin ò tẹ owó ẹ tó délé ìwádìí látò lé rí mu ìgbàlẹ̀ fi ṣe báàrí nù wàláì ìbàjẹ́ ni ohun lónìí òun lè fi ṣe báàrí ohun kí là ń lò ẹ wá sí ìsìláàmù ẹ fi ṣe báàrí má wọ ọmọ ìyá mi mùsùlùmí má ṣe báàrí sí ẹ o má fi mọ̀lẹ́bí ẹ ṣe báàrí mọ̀lẹ́bí ò lè láyàn lálẹ́ kìyàmà nítorí lè lọ tọ́ bá fẹ́ ṣe báàrí òun lè fi ṣe báàrí tọ́ bá bẹ́ẹ̀ lọ́wọ́ bí pé talawo kọ́ ṣe tiẹ̀ wọ́n sọ pé Muhammad ni kí ló fà á olúwa ní akọ̀dìkà rẹ̀ lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir sọtọ́ bá bẹ̀rẹ̀ pé ta ni wọ́n wò kọ́ ṣe láyé sọ pé Muhammad ni kéèké lágbọ́dọ̀ máa fi sọ àárínú àfi àti báyìí àwọn ọmọ rẹ̀ obìnrin tó ti bàlágà gbéjà abúlé wọn lórí pẹ̀lú nìkọ́ àwọn ìyàwó rẹ̀ gbéjà abúlé wọn pẹ̀lú nìkọ́ wọ́n gẹ́gẹ́ náà máa rìn àníbà Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n bèè lọ́wọ́ rẹ̀ pé náà ọmọ ti sí iye lọ́bọ̀ lójú ọlọ́dúnjà nẹ́bì ní sallallahu alaihi wasallam. irọ́ eléyìí lè yóò fi kó lẹ́kẹrẹ báyìí kò ní jẹ́ kọ́mọ ó jèrè inna lillahi wa inna ilayhi raji'un ẹ wo islam lónìí ẹ wo mùsùlùmí ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà jọ̀wọ́ mùsùlùmí tí wọ́n bèè lọ́wọ́ jẹ́ pé kí ni mọ́tí àbí tiẹ̀ tọ̀ríkọ̀ wo ni wọ́n wà sọ pé tọ̀ríkọ̀ tó muhammadu sallallahu alayhi wa sallam sọ pé tọ̀ríkọ̀ anabi lọ wà ìlànà àwọn sálàfù ni wọ́n wà oríṣi ọlọ́wọ́n bá sọ ọlọ́kọ̀ sọ làlùbárí pé wà anabi sallallahu alayhi wa sallam fún ọlẹ́bi pé kul hadhihi sabili ad'u ila allahi ala ọ̀nà tèmi tẹ́fẹ́ máa kò lè sí òun náà lójú ọ̀nà súnmọ̀ tàbí muhammad sallallahu alayhi wa sallam nítorí lẹ́yìn àwọn kan ní àbí ṣe tí ẹ fi ń gé ìrọ̀lọ́ náà bá lọ tí ẹ ṣe fáàrí pẹ̀lú àwọn àmì Islam kìí ṣe mọ́ ṣe fáàrí pẹ̀lú àwọn lágbájá pẹ̀lú àwọn lágbájá àwọn tó bá ti ṣeré kọjá tó ń tọrọ àfúnjọ lọ́wọ́ ọba o èyí ń bú èèyàn nítorí pé ń bú èèyàn kan yẹn ṣe bẹ́ẹ̀ ọ̀yà parí rẹ ni àwọn mi bá bú Islam ẹ wàá pàbù kẹ́ńtọ̀ wọn náà ilé yìí olùdíje àti ọjọ́ ajé mùsùlùmí dáadáa àbíọ́nà ọba ọba àlejò ọlá mọ́tàbà gbé Islam ọ̀gá àwọn tí ó gba islam ọba wọn tàbá àwọn náà bá àwọn náà gba ọlọ́run ọlọ́run lè islam lọlẹ̀ àwọn tá à ń ṣe mọ́jà lọlẹ̀ ẹni tí ó gba islam lọlẹ̀ ọlọ́run jò lọlẹ̀ ọlọ́run jò gbà láíláí ọlọ́run jẹ́ kọ́lọ́run ọba سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله الله